لا أقف ولو بأخطر كيف يفهم ساجوا نبي محمد صلى الله عليه وسلم آه، الحديث التاسع عشر حديث تاما كالاري من حديث عليك قديم عن عائشة رضي الله عنها أتوقع يا عائشة كلهم قبائل اسمه عن النبي صلى الله عليه وسلم ورنا ورثة النبي كلام كما بان النبي قال النبي صلى الله عليه وسلم لا يحل لامرأة ونقولته fún obìnrin kan tí wọn láàyè hìlù ìtumọ̀ rẹ̀ náà ni wípé èèwọ̀ ní nǹkan yẹn fún obìnrin kan túmínú billahi wal yawmil akhir tó nígbàgbọ́ nínú ọlọ́run ọba tó dáa tó sì gbà yí pé ọjọ́ kan bẹ́ẹ̀ tá à ń pè ní ọjọ́ kan yìí. àǹtẹ̀hídà alàmáyìtìn kó wá ṣe í dà ìkẹ́dùn alàmáyìtìn lórí ẹnìkan tó kú ọkọ̀sálà kó wá kọjá ọjọ́ mẹ́ta pé ń tọ̀ ń kẹ́dùn pé ẹnìkan kú fún un obìnrin yẹn máa kẹ́dùn pé nìkan kú fún un ilá àlàzà òjìyà àyàfi tó bá jẹ́ ọkọ rẹ̀ ló kù gbogbo obìnrin tọkọ rẹ̀ bá kú èyí ò ní yóò ṣe ọjọ́ oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá ìyẹn ni ó fi ṣe àìdá jíjáde láyé ọkọ ṣùgbọ́n ẹnìkan kú fún obìnrin. èsì sọkọ ẹ̀ gbogbo ẹ̀ dà pé ìkẹ́dùn péyàn kú fún òjòjò mẹ́ta náà lọ. gbogbo tó wáyé pọ́kọ sọkọ rẹ̀ bá ní ìyẹn wọn sọ nínú àdìsí ṣùgbọ́n ìtumọ̀ tó wà lábẹ́ rẹ̀ òun nìyẹn pé àyàfi kọ́ jẹ́ ọkọ gba tó bá ọkọ gbà ó níbi ṣe tọkọ kùránì sọ yẹn fún wa pé ashur wa ashar ìyẹn ni pé oṣù mẹ́rin àtọjọ́ mewa. náà lóbìnrin máa fi ṣe ìdá fún ọkọ rẹ̀ tó kú abẹ́rẹ́ ọba tààlà náà nù ẹ̀ kọ́lọ̀ kó jẹ́ káwa náà pẹ́ fúnra wa o àwa àtàwọn ìyàwó wa ọlọ́run jẹ́ apẹ́ lọ́wọ́ ara wa o ọlọ́mọkànjú gbà wá lọ́wọ́ ara wa nífẹ̀ẹ́ o bí tí wàá wò kórí tọ́ba wáyé bẹ́ẹ̀ inú sẹ̀rá islam hítà ṣíṣe obìnrin náà rèé kèé ṣe wípé èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ Yorùbá tí wọ́n kì bọ́ wọ́n lè sọ pé ìran oúnjẹ kan lọ́gbọ́dọ̀ máa jẹ kò sí oúnjẹ tó ò sí lè jẹ aṣọ kan lọ́gbọ́dọ̀ máa wọ̀ ni ẹni kan lọ́gbọ́dọ̀ máa fi jòkóó irọ́ ni kò sí ìrùn ìṣẹ̀lá islam kò gbọ́dọ̀ dín kò sí sọ fún wa ni pé kò ní máa jáde ń jáde ẹni tí inú ẹ̀ ya gèlè yáyáyá ńlòdé òun ni ó kojú gbogbo àwọn eléyìí kò lẹ́tọ̀ọ́ nínú sẹ́rásìlám àmọ́ ẹni tí ètò ń sọkọ rẹ̀ kò gbọ́dọ̀ kọjá ọjọ́ mẹ́ta láti fi lè ṣe ìgbéléjókòó àbí láti ṣe yídà fún ẹnìkan tó jáde la eléyìí jẹ́ òfin ọ̀rọ̀ ẹ̀sìn wa abẹ́lẹ́wọ̀n bá lè kẹ́ ọ lá kọ́nà kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn wa ó sì jẹ́ kí lílo rẹ̀ kọ́ mọ̀ ọ̀rọ̀ wa lọ́rùn àwọn abẹ́lẹ́wọ̀n bàtà alánú alẹ́ máa ti wílẹ̀ kọ́nà kò jẹ́ kápẹ́ lọ́wọ́ ara wa o kọ́nà kò jẹ́ kápẹ́ lọ́wọ́ ara wa. برحمتك يا أرحم الراحمين صلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام نعم